Si, re, ni, mo, ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ níbi tí ẹ ti ń gbọ́ mi ní agbára lọ́wọ́ ọlọ́run etí yín ò ní gbọ́ ibi lónìí ayọ̀ ọlọ́run ló máa jẹ́ tiyín kílẹ̀ òní tó sú ọ gba ìròyìn ayọ̀ òpin ọ̀sẹ̀ yìí ijó ọpẹ́ ló fi parí ẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí ẹ̀yin ọlọ́jọ́ bí ẹ kú oríire o kí olúwa kó súre fún yín kí olúwa kó bùkún fún yín kí olúwa kó rántí yín sí rere kí olúwa kó gbé orí yín sókè olúwa kó bùkún yín ní tòótọ́ kó sọ agbègbè yín di ńlá kó mú ayé yín tẹ̀síwájú kí ọ̀rọ̀ yín kó já sí ọpẹ́ kó fún yín ní ẹ̀mí gígùn lò kó sì fún yín ní ara líle bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ jésù olúwa wa. ìwé sáàmù orí twenty three ẹsẹ̀ five ni a kà tá a fi gbàdúrà láàárọ̀ yìí sáàmù orí kẹtàlélógún ẹsẹ̀ karùn-ún bíbélì wípé ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi ní ojú àwọn ọ̀tá mi ìwọ ta òróró sí mi ní orí aago mi sì kún àkúnwọ́ sílẹ̀ ṣé ẹ rí ọlọ́run wa a sì yóò ní ọba alára ni ọ̀kan lára àrà tí mo rí tọ́lọ́run máa ń ṣe fún àwọn ọmọ rẹ̀ ni wípé níbi tọ́ta wà ọlọ́run lè fi ìtura fún àwọn ọmọ rẹ̀ láàárín gbùngbùn àwọn ọ̀tá ọlọ́run lè mú kí àwọn ọmọ rẹ̀ kí wọ́n máa gbádùn níbi tá a kà yìí ó ní níṣe ju àwọn ọ̀tá olúwa tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ fún ògo ni fọlọ́run lókè ọ̀run nítorí olúwa lè ṣe nìyẹn ṣé ẹ rí ohun kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ láàárọ̀ yìí ò ní wípé ẹ má bẹ̀rù ọ̀tá débi wípé ẹ wà ní rí agbára ọlọ́run níbẹ̀ má tẹjú mọ́ ọ̀tá àti ìdúnkokò wọn débi pé ò wà ní rí ní tọ́lọ́run ń ṣe àti àǹfààní tọ́lọ́run lè ṣe fún ọ níwájú ọ̀tá tó bá ti gbẹ́kẹ̀lé ọlọ́run má bẹ̀rù ọ̀tá kọ́tá ọlọ́run lè ṣe pé lójú ọ̀tá gangan wàá dẹ̀ máa ṣe rere lójú ọ̀tá gangan wàá dẹ̀ mọ́ láyọ̀ nínú ìdúnkòkò ọ̀tá yìí ayé rẹ̀ sì máa máa dára ìwọ sáà ti dúró tọlọ́run ìwọ sáà ti bẹ̀rù ọlọ́run nìkan kó dẹ̀ máa jọ́sìn fún kó dẹ̀ gbàgbọ́ tó ń bẹ pẹ̀lú rẹ̀ ó dá mi lójú pé ọ̀tá kò ní borí rẹ̀ ẹ tẹ́wọ́ ẹ kí n súre fún yín lórúkọ jésù kristi ti násàrẹ́tì lójú àwọn ọ̀tá rẹ̀ wàá ṣe rere lójú àwọn abínúkù rẹ̀ ayé rẹ̀ máa dára lójú àwọn tí wọ́n sọ wípé kò ní ṣe ṣe lórúkọ Jésù ó máa bọ́ sí fún ọ ìyanu tó máa mú kí àwọn ọ̀tá rẹ gé ìka àbámọ̀ jẹ ọlọ́run máa ṣe fún ọ nínú ìrìn àjò rẹ lóṣù yìí kódà àwọn ọ̀tá gan wọn ò kí ọ kú oríire oore ńlá tó máa mú kí àtọ̀rẹ́ àti ọ̀tá kí wọ́n sọ pé congratulation ọlọ́run máa ṣe fún ọ bẹ́ẹ̀ ni yóò rí ọjọ́ òní kò ní kan nínú ilé rẹ o ibi tó ń lọ yẹn lórúkọ Jésù orí rẹ sùnmọ́ àgbàrá ẹ̀jẹ̀ ìjáde yín àti ìwọlé yín lónìí lórúkọ Jésù kò ní mú ẹkún lọ́wọ́ mo gbàdúrà o ò ní parí ọjọ́ òní sí mọ́ṣúárì o ilé rẹ kò ní dilé ọ̀fọ̀ àwọn tó dágbére fún wọn kì yóò máa bi tó ń lọ orí rẹ ò ní gbàbọ̀dé ìṣẹ̀dá rẹ kò ní gba ibi gbogbo ibi tó ti gbọ́ lónìí lórúkọ Jésù ó gbọ́ ìròyìn ayọ̀ inú rẹ ó sì dùn bẹ́ẹ̀ ni ó rí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣàìsàn Ọlọ́run kò dáwọ́ lé yín gbogbo ẹ̀yin elétò ìlera pátápátá látòrí dókítà lórí ẹni tó kéré jù lórúkọ jésù ọfà abiṣẹ́ òní báyìí ẹ̀ẹ́dẹ̀ ṣàṣeyọrí yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ kí àlàáfíà jọba nípìnlẹ̀ yìí àlàáfíà lórílẹ̀‐èdè wa àlàáfíà níbi tó ti ń gbọ́ mi àlàáfíà nínú ọkàn rẹ bẹ́ẹ̀ ni kò rí lórúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa èmi ni tiyín tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá láti the african church solution campground samuel wange state nílùú Abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo jí rí rẹ́.